السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فún Ọlọ́run àlékún ìkẹ́ Ọlọ́run orí ajẹ́ ìjẹ́ كما باء النبوة محمد صلى الله عليه وسلم àbí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ èyí tí ó sin láwùjọ láyé lónìí ọsọ mọ́sálà wa ń bẹ̀ ó náà ní àìsàn kòrónà gbogbo àwọn tó ti kàn pátá ọlọ́mọsá bá ṣe àlàáfíà fún wọn àwa tí etí kan ọlọ́mọdé wọlé wa o la ilaha illallah sọ̀rọ̀ ká gbìyànjú kí a ṣàmójútó ìmọ̀ràn tí wọ́n fún wa lórí rẹ̀ kọlọ́nkó dàbò rẹ̀ bọ̀ wá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ nípa bí ìdílé mùsùlùmí sì gbọ́dọ̀ pàdé ààwẹ̀. a ní kí àwọn tá a jẹ́ mùsùlùmí Kama má wo bá sì kó ṣe rí wáyé pé ìbànújẹ́ láfi wọlé àwẹ̀ ìbànújẹ́ láwàánú àwẹ̀ ọ̀gbọ̀rọ̀ rí bẹ̀ fún wa torí àwẹ̀ oore ló jẹ́ fún wa oore ńláńlá òun ló jẹ́ fún wa nínú àwọn ìdí pàtàkì tó ti yẹ kí a wọ inú pẹ̀lú dùnú sí Ramadan Laylatul Qadr inú ramadana yìí òru òru kan bẹ́ẹ̀ òru tí ọlọ́mọ ń ṣàtúnṣe ìpè ìbúsẹ̀ ẹ̀dá òru kádàrá Laylatul Qadr àǹfààní ńlá ló jẹ́ fún wa láti bẹ lọ́hùn kí ó bá wa múlẹ̀ ní ìkó láwùjọ ká sì bẹ lọ́hùn fún ara wa kọ̀ọ̀kan kó fún wa ní àyípadà tó dáa nígbèsí ayé wa orúkà yìí òwe ọ̀kan náà ni o àmúlùwà ni khairun min alfi sahar ó ju olórí jẹgbẹ̀rún oṣù lọ ó wà nínú àdísì anábà muhammad sallallahu alaihi wasallam àdísì tí a fáwà anas bin malik rahimahullahu ta'ala ni tí wọ́n gbá fọ́dọ̀ anna muhammad afáwà ibn majah fìdọ̀lọ́ àwòrán àwọn náà gba ìgbàwà hadith náà tí a fáwà al-Albani rahimahullahu ta'ala wọ́n ní hadith náà kọ́ àdìsí olólàáfíà ni gẹ́gẹ́ àti hadith náà kọjá náà rí wọ́n ní النبي صلى الله عليه وسلم يقول kọ́lé àbọ̀rọ̀kùn ó ti di abáyé báyìí o wọ́n fi hi laylatun khayrun min alf shahr òru kan wà ń bẹ́ ń bẹ́ òru náà ó lórí bí ẹgbẹ̀rún oṣù lọ alẹ́mìlẹ́gbẹ̀ man hurima gbogbo ẹni tí a bá hánà òru yìí fún faqad hurima khayra kullah gbogbo orin hánà fún yàn nítorí lè ẹjẹ́ ká gbìyànjú kí a tún bẹ̀ lọ́n dáadáa ní àsìkò òru yẹn bákan náà fa ńlá ńlá tí ń bẹ fún àwa tó jẹ́ aláwẹ̀ yustajabu du'a as-sa'i àbẹ́yìn bá jẹ́ aláwẹ̀ lára àwọn tọ́lọ̀ ọmọ sẹ́kẹ́ni èyí tí máa ń gbàdúrà wọn ni kọ́dà wà lára àwọn àsìkò tọ́lọ̀ máa ń yọ ẹ̀dá kò nínú ọmọ náà kọ́lọ̀ ń yọ èmi àti kọ́lọ̀ kò yọ wá kò nínú ọmọ náà o àdìsí Abi Sa'id al-Khudri látọ̀dọ̀ àníbà muhammad sallallahu alaihi wasallam alimamu ahmed rahimahullah àwọn agbá àdísì náà wà afáwà albani wọ́n ní àdísì náà láfíà ó ní inna lillahi itaqa fi kulli yawmin wa layla ó ní lójoojúmọ́ ọlọ́run láwọn tí máa ń yọ fò nínú náà so wa li kulli abdin minhum da'watun mustajaba bákan náà lójoojúmọ́ inú àwẹ̀ yìí ẹnì kọ̀ọ̀kan ló ní àdúrà tọ́lọ́mọ àgbà lọ́wọ́ yóò ní gbàdúrà lọ́wọ́ nígbà tí sàdúrà ọlọ́run fún àgbàgbà rẹ̀ so a gbìyànjú ká máa bẹ̀ lọ́wọ́ bá dáadáa níta wàá rò pé ń ba ọlọ́kàn jẹ́ ìgbà táwa nínú àwẹ̀ wọn ni ká máa gbà á ká máa gbàdúrà ká máa gbàdúrà ká máa gbàdúrà ọlọ́mọsán àjẹ́ nìkan kan wà lóhun ọlọ́run gbogbo tí ń pa aláyà tí ń ba ọlọ́kàn jẹ́ ọlọ́run sọ̀rọ̀ àtúnṣe ọlọ́run لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته